الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعوك فون لون أسكسك فون نبي محمد صلى الله عليه وسلم إكاسك كلا باكلا بارا لي رعون صابرة أتبقى أن تبقى سيقصي توفي أجي سان eléyìí ni ọjọ́ karùn-ún nínú oṣù shawwal èyí tí ó kí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò pé ká gba ààwẹ̀ mẹ́fà nínú oṣù yìí tó sì jẹ́ ó yé wa pé ààwẹ̀ mẹ́fà yìí òun ni wọ́n fi kún ààwẹ̀ Ramadan wa tọ́lọ́run bá ní pé ká lè gbà á bákan náà ká máa jẹ́ nìkan tó fi pé àní sọ́lá ìmá sọ àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nípa ààwẹ̀ yìí àti Ramadan fún wa látara ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé man sama Ramadan ẹni yóò tó bá gbára Ramadan fún àtibá àhùn síta ní Shawwal lẹ́yìn ìgbà náà tó wá fi tẹ̀lé ààwẹ̀ mẹ́fà kan nínú oṣù Shawwal yìí káàní kàṣíyá mi dahar irú ẹni bẹ́ẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ká ní pé gbogbo ìgbésí ayé rẹ̀ iná ló fi gba àwẹ̀ lọ́nà wo ó gba Ramadan lẹ́yìn tó ṣe pé àwẹ̀ Ramadan yìí ó sì dèédé oṣù mẹ́wàá gẹ́gẹ́ bá níbi ìṣe tàlílẹ̀ nínú àdéfì ààwẹ̀ mẹ́fà yìí ń ṣe déédé oṣù méjì ààwẹ̀ kọ̀ọ̀kan ó ṣe déédé ààwẹ̀ ọjọ́ mẹ́wàá ààwẹ̀ mẹ́ta ó ṣe déédé ààwẹ̀ oṣù kan nígbà tí gbogbo ààwẹ̀ Ramadan tó ṣe déédé ààwẹ̀ oṣù mẹ́wàá ó ń sọ náà bá rẹkọmẹ́ndì fún àdéhùnmọ̀ yìí pé ká gba mẹ́fà sí tó fi déédé ọdún kan tí ẹ bá wà ń gbà bẹ́ẹ̀ lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún káà nàkàṣìyàmì dáhárì irú ẹni bẹ́ẹ̀ bí ká ní pé gbogbo ìgbésí ayé rẹ̀ iná ló fi gba àwẹ̀ àwọn olùmọ̀ wá gbé àdísì ìwò wọ́n wá rí pé bádìsì ṣe wáyìí sí èsè pé ohun tí ń sọ ni pé ká gba àwẹ̀ Ramadan tẹ́ná síwájú kó tó di pàgbà sí tó Shawwal látara bẹ́ẹ̀ ìmọ̀ àwọn olùmọ̀ wá pèsè ọ̀nà méjì lórí ẹ̀ a rí àwọn olùmọ̀ kan tí wọ́n ṣàlàyé nípa pé èèyàn tí gbọ́dọ̀ gba àwẹ̀ oṣù sí tó Shawwal yìí o àyàfi kọ́kọ́kọ́ jẹ́ nìkan tó yẹ pé yọ gba ọ̀mọ̀dán tẹ́ná wọ́n wo zọ́hírò àdéfì bádìsì ṣe wá gangan pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé mọ́ ń sọ ọmọ Ramadan ẹni yóò tó bá gbára Ramadan súnmà lẹ́yìn ìgbà náà látara bó ṣe wáyìí àwọn kíyèsí pé ah, a ajé pé Ramadan ti kọ́kọ́ pé ajé pé tí wọ́n bá gba sí ti Shawwal ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yọ kọ́kọ́ gba Ramadan náà látara bí zọ́ṣọ́ àdìsí ṣe wáyé pé máa ń sọ ọmọ ramadan fún mà àti bá àwọn òsì tán ní ṣàwàl lẹ́yìn náà tó wá fi tẹ̀lé ààwẹ̀ mẹ́fà míì nínú oṣù ṣàwàl káàdì kàṣíyàmì dáhàrí yóò dàbí ká ló fi gbogbo ìgbésí ayé ẹgbà wẹ̀ àwọn tó lọrú ọ̀rọ̀ yìí òun náà ní sheikh onesin Al-Albani orí agbọ́n yìí làwọn tó làwọn tò sí bí ẹ̀gbọ́n ọkọ̀ gbá Ramadan náà ìtumọ̀ rẹ̀ òun náà nípẹ́ ni tó bá láàwẹ̀ Ramadan lọ́rùn tí ò tí gbà kọ́kọ́kọ́ gba àwẹ̀ Ramadan náà síwájú kó tó gba títú shawal. bẹ́ẹ̀ náà sì ni bàbá bóńbáàzì náà lọ kódà bàbá òtẹ̀mí náà agbọ́rin tí wọ́n lọ ní nígbà tí àwọn olùmọ̀ míì táwọn yìí ṣàlàyé pé àdìsí yìí bó ṣe wáyìí ó wà lálẹ́ agilábíyà ó wà lórí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn iná ẹ̀ lọ jẹ́ pé wọ́n ti gba Ramadan tán ànábì sì ń bá gbogbo mùsùlùmí sọ̀rọ̀ tó jẹ́ pé condition ló lè fà káwọn mi ò má gba ààwẹ̀ wọn tán so látara condition ni ànábì ò bá wọn ní condition sọ̀rọ̀ ó bá ọ̀pẹ àdámọ́ ẹni ọjẹ́ mùsùlùmí tí condition ọba tí ó gbà Ramadan ta pé náà ni ló jẹ́ kánàbí ọ̀sọ́ báyìí látara bẹ́ẹ̀ àwọn wa ṣàlàyé fún wa pé tábàárẹ̀ ni tó ní ààwẹ̀ Ramadan lọ́rùn àti ààwẹ̀ mẹ́fà yìí tọ́ba ipò bọ́yá ọ láǹfààní kó gba ààwẹ̀ méjèèjì nínú oṣù yìí kọ́kọ́ ti ààwẹ̀ ọ̀rìn ṣáájú náà gẹ́gẹ́ bí àdìsí ṣe wá àwọn náà tẹ̀lé àwọn ènìyàn àkọ́kọ́ yẹn pé òun tó dáa jù alẹ́ àfùtẹ̀lì ìyá òun náà nìkan kọ́kọ́ gbà náà ṣùgbọ́n tọ́ba rò pé yóò dá òun lágara pé yóò mú òun jẹ́ pé ìmọ̀ ìnira ni ó mú wá fóun ìrọ̀ ẹni bẹ́ẹ̀ kọ́ya ọkọ̀ gba sítú ṣàwálì náà tọ́ba gba sítú yìí yóò jẹ́ nǹkan tó ṣe pé inú oṣù yìí nìkan náà lòun mọ ààwẹ̀ Ramadan ó ṣe san ní oṣù mìíràn látàpá ààwẹ̀ Ramadan ṣe san lóṣù mìíràn yìí àwọn ni pé tí ọba fi múnira wá fún kó gba ààwẹ̀ ṣètò ṣàwádì náà nínú oṣù yìí kó máa wá gba ààwẹ̀ èyí tó bá jẹ bóyá ní oṣù yìí náà lọ́wọ́ rí gbà ní tàbí àwọn oṣù míì náà yóò fẹ́ rọ̀ ọlọ́run ju kó ṣe pé yóò fi nira kira rẹ̀ lọ lápèjúwe ẹni tó ṣe pé àwẹ̀ mẹ́wàá lọ́jẹ nínú Ramadan àwa ni kó tó fi sítú ṣàwálẹ̀ kún ẹ̀wọ̀n kó jẹ́ mẹ́rìndínlógún ni ah, ó lè múnira wa fún púpọ̀ látara bẹ́ẹ̀ ẹ̀sìn Islam sì níyì àdínú yóò sọ̀rọ̀ ẹ̀sìn Islam rọrùn ọmọ ṣáda hádà dín gọ̀lẹ́bẹ̀ ẹni yóò tó bá mú ẹ̀sìn yìí le ẹ̀sìn yóò borí ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn òpè tó bá yẹ kó bóyá ọba di pé yóò bá múnira wa fún ìgbàláyé ń bẹ fún wọ́n sì lọ asáru ìyàwó Aisha tí ìyàwó Aisha ṣàlàyé nípa pé àwọn jẹ́ nìkan tí ipa àwọn máa ń láwẹ̀ Ramadan lọ́rùn oṣù Ṣawwal àwọn èèyàn lórí ìgbà ìtọ́tẹ̀lé ìtọ́tẹ̀lé ìtọ́tẹ̀lé ó di oṣù Sha'ban tí Ramadan mi ọmọ akóso kan ó dí làwọn tó máa ń da Ramadan mi sí padà látara ṣúgúlù so báwọn sì bísì tó lọ́dọ̀ àdébíyà Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn nǹkan míì ó jẹ́ káwọn afáwọn lò báyìí ju gbogbo ẹ̀ lọ àtàn ṣe lójú kòkòrò fún wa pé tọ́lọ́n bá bá lè bá wa ṣe ààwẹ̀ forí síra rẹ ni ààwẹ̀ sì tún ṣàwárí jẹ́ tọ́lọ́n bá lè bá wa ṣe láti jẹ́ pé ká gba ààwẹ̀ náà ọba mà lóore fún wa àwa lè máa rí ẹni tí ó máa rò pé ààwẹ̀ wo ni wàá láwọn àfáàní pọ́jàre hm, ààwẹ̀ táṣẹ gba ààwẹ̀ dídí oṣù kẹta ọrùn èèyàn lóyún ló gùn bọ ọkù yìí a sì ń túláàsì fún un tọ́ọ̀bá lè gbà bóun ni ọba ṣe dáa tó tọ́ọ̀bá lè gbà bóun ni ọba ṣe dáa tó kẹsì máa wọ àwọn tí wọ́n máa ń sọ ọdún nǹkan báyìí o ẹnìkan bá jẹ́ nìkan tó lóhun orí rẹ̀ sí wọn tàbí ó dẹ́rù bà wọ́n pé ha inú yín lọ wáyé o hmm. tèmi mo sì bá lọ o tìẹ lọ yọjú o òun sì fọ òun da òun dọ́là mú kẹ́ni kan wá bó ṣe gba àwẹ̀ mẹ́wàá kó sáré pé gbà bá gbà kó gbà tẹ̀léra wọn òun gan inú sáà máa bèèrè pé tí mo lè bẹ̀rẹ̀ lọ́la bẹ̀rẹ̀ lọ́la tí ó wà múra kókókó ṣàìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé òun ló ti sọ fọ́lọ́wọ́n ọba pé ń gba wájú àwọn ọmọ ànẹ́bí adam ń gbẹ̀yìn wọn ń gbọ̀ tó ń gbòsì o ìrọ̀ ọlọ́run ọba o ò ní rẹ́ni tí pé yọ́ máa sọ pé fún o ò ní rẹ́ni tí ó jù pàjù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ìsọ nípa àyàfi ó sọ fọlọ́n gba àyàfọ́ tó bá jẹ́ pé èrè ọlọ́run bàbá ṣàfọ̀mọ́ wọn látara bẹ́ẹ̀ abdullahi ibn abbas ṣàlàyé pé ọlọ́run ṣe wo tíṣà ìtọ́nù sọ pé òun ó tún gba òkè wọn torí pé òkè lọ́lọ́run ọ̀bá wa wà gbogbo báyìí òkè ṣàtọ́nù ọgbà wájú kọ́ gbẹ̀yìn kọ́ gbọ̀tún gbogbo sì tó àwọn ọmọ ànẹ́bẹ̀ ádámà tá ànẹ́bà ti sá lọ òkè lọ́dọ̀ ọlọ́run ọba wa tá a ti ra wẹ́ẹ̀bẹ̀ sí tá ti gbójú sókè ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ọ̀là wà lọ́wẹ̀ látara bẹ́ẹ̀ ṣàtọ́nù máa gbé sí lẹ́mìí tí ó máa gbé sí yẹn lẹ́mìí pé wàhálà wa àwẹ̀ kí ni wọ́n kú ní sọ́rọ̀ yẹn <laughs> má dára mi láàmú járe ṣùgbọ́n láì pé àwẹ̀ tí pé wọ́n dáhùn fún yẹn ni ẹnìkan lọ́ laago gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ní mí làǹgbàlàǹgbà lẹ́gbẹ̀ẹ́ lómi lọ sọ fún pé ha mo rí ìrìn sí ọ o bàbá fẹ́ jẹ́ kí àjálù tí ń bọ̀ wáyọ̀ ṣẹlẹ̀ sí ọ ọ̀yà gba àwẹ̀ mẹ́sàn-án ọ̀gbà tẹ̀lera wọn kíákíá ló sì sáré gba ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ aláìníláàkáyè tí ọ̀gbọ́n tó tiẹ̀ gan tọ́kẹ̀sára dangidangi ó sì tẹ̀lé bó wá yan wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́ọ́ máa gbọ́n rí lọ́ọ́ máa wò pé ọkùnrin ẹ̀ sọ́rin yẹn ọkùnrin ẹ̀ ṣe kinní kan àdàmìnà àmàlẹ̀ ṣayẹ̀tọ̀ nínú sẹ́sù ni ó tẹ́sù máa ń gbé sí ọkàn àwọn èèyàn nígbà tó bá pé èyí gbà ṣùgbọ́n èyí tó bá yẹ pé bóyá èèyàn ní dé báǹkì kan ṣàìtọ́ ni wọ́n máa gbé sí ẹlẹ́ni pé yá má máa tara má eré ipá ni kò sí nǹkan kan tí ó dé bá wájú ọlọ́run ọba rárá tọ́ ọlọ́run ọba ọ̀rẹ́ kọ́mẹ́ndì ẹ̀ fún bẹ́ẹ̀ lànẹ́bí kò stamp ẹ̀ lé lọ́wọ́ àwẹ̀ tá nẹ́bí stamp fún wa ni tàbá mo gbà fẹ́ gbá àwẹ̀ àwẹ̀ sì tún ṣàwálì yìí ànẹ́bí stamp ẹ̀ fún wa ká jẹ́ nìkan tó yẹ pé ká dún ní mọ́ tọ́lọ́run bá ní á lè ṣe kí n tún sọ fún wa ní ẹ̀kẹ́ kì í sáwẹ̀ ọ̀rẹ́ yẹn ṣùgbọ́n àwẹ̀ fi orí síra rẹ̀ forí síra rẹ̀ kò lè bá ohun tó dé bá jọ̀wé àlùkìyàmà ẹ má jẹ́ àgbàgbé bánẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé wọ́n fi rọ́ọ̀kì kaná aṣahawat òyòrò yóò lé ayé yòròyòrò yòròyòrò yòròyòrò ni wọ́n fi rọ́ọ̀kì ká inú náà o gbogbo nǹkan tẹ́mi máa ń fẹ́ ṣùgbọ́n o wọ́n fi rọ́ọ̀kì kálù jẹ́ náà alimakara rẹ̀ ìwọ̀n tó kẹ́kọ̀ọ́ ọkẹ́ máa ń kọ́ ọ gbogbo nǹkan tó kẹ́kọ̀ọ́ iná wọn fi rọ́ọ̀kì kálù jẹ́ náà ló fi jẹ́ pé gbìyànjú ẹja gbìyànjú kásì nínú sí olóore ká jẹ́ nìkan tí bá wà nínú àwọn tó yẹ pé àwọn olùmọ́sàlàyé pé fásitẹ́bẹ̀ kò lè kọ̀yọ̀ hot ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ pé ẹ máa sàpáǹtìdì lórí sí olórí ẹjá wà nù wọn èyí ló jẹ́jẹ́ ọjọ́ karùn-ún láti máa rí nínú àwọn mùsùlùmí lágbàńlá ayé tí wọ́n ti ń gba àwẹ̀ ṣèṣìtú ṣàwálì wọ́n gbígbẹ́ lẹ́ẹ̀kẹrin lọ lónìí a máa àwọn ẹlòmíì tí wọ́n gbẹ lẹ́ẹ̀kẹta lọ báyìí a máa àwọn ẹlòmíì tí ń gbẹ lẹ́ẹ̀kejì lọ báyìí nígbà tá a sì máa ra ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ lónìí oore náà ni ṣùgbọ́n ṣàlàyé fún wa pé gbogbo ìgbà yóò tá a bá wà ń gbà tọ́nà bá ní wọ́n bọ́ sí òjò yamal isnain tàbí yamal khamis kamala ní ẹ̀ méjèèjì papọ̀ pé ìgbàwẹ̀ sí ti ṣàwán ìsìn gbàwẹ̀ yamal isnain ìgbàwẹ̀ sí ti ṣàwán ìsìn gbàwẹ̀ yamal khamis à ń gbàwẹ̀ ẹyọ kan a sì gbà wọn ládá méjì tọpọlọ ládá méjì lọ́dọ̀ ọlọ́run tọ́nà bá tó wá bá a ṣe ọlọ́run sí thirteen fourteen fifteen kadìlá ní ẹ̀bẹ̀ pé ìgbàwẹ̀ sí ti ṣàwán tó gbàwẹ̀ on the thirteen òṣùpá ìgbàwẹ̀ sí tó ṣàwàl ọbọ̀sọ̀ on the fourteen ṣàwàl ìgbàwẹ̀ sí tó ṣàwàl ọbọ̀sọ̀ on the fifteen ṣàwàl tọ́lọ́n bá tó wá bá a ṣe thirteen fourteen fifteen ìyá rínú rẹ̀ tó wá bọ́ sí monday tàbá rínú rẹ̀ tó bọ́ sí thursday kàlá ní ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìgbàwẹ̀ sí tó ṣàwàl ìtúgbàwẹ̀ yọmọlẹ̀ ìtìnẹ́yìn ìtúgbàwẹ̀ ọjọ́ kẹtàlá tàbí ìgbàwẹ̀ sí tó ṣàwàl ìgbàwẹ̀ yọmọlẹ̀ ìyẹn tún gbààwẹ̀ ọjọ́ kọkànlá tàbí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ṣàwọ́àlì oṣù ṣàwọ́àlì yìí ọwá tó bọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún rẹ̀ bá gbàládá mẹ́ta dọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n o innamal a'malu binniyat iṣẹ́ gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pẹ̀lú àníyàn ni tó bá dà níyàn bẹ́ẹ̀ ni o tó bá ti dà níyàn rẹ̀ bẹ́ẹ̀ sí ládà kankan tó gbà lọ́dọ̀ ọlọ́run ká máa gbàgbé ààwẹ̀ tó bá jẹ máa wẹ̀ yẹn tó bá bọ́ sí monday àìdá méjèèjì papọ̀ ń tiẹ̀ o gẹ́gẹ́ bó ti jẹ́ pé ò lè máa gba ò lè máa kírun àṣùbà kọ máa sọ pé wọn àṣùbà yìí náà ló fẹ́ ṣe fi ṣe rákàtí ní fàjẹrì rárá kò ṣeé ṣe ìwọn ọ̀rẹ́ yẹn àìdá nẹ́fìlà papọ̀ mọ́ ṣùgbọ́n tọ́wọ́ pé nẹ́fìlà ni wọ́n bá jẹ́ tó sì bọ́ sákòókò kan náà aláǹfààní ká sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tá a bá wọ mọ́ṣáláṣí a fẹ́ kí rákàtí ní fàjẹrì ìwọn rákà méjì tá a rákà tá a lè fàjẹrì kọ́ ìròmìnà ìrànká tí ń fàájì ìrànká méjì tá a máa ríka tó ká tó báyìí ó lóore jùlọ ayé àti ohun tí ń bẹ̀ ń bẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí èké o ṣùgbọ́n ká gbájúmọ̀ ká máa kí àwa ò mọ́sálásí afẹ́ kí kó tó gbá ṣùgbọ́n àdó bẹ́ẹ̀ ni làtúlá nìyẹn pé mo fẹ́ kí tahiyatul masjid ráka tahiyatul masjid mo tún fẹ́ fi ṣe ráka náà túlá nìyẹn pé ráka méjì mo tún fẹ́ kí yìí o ráka àlùkùtò pé mo fẹ́ mo sàlùwà látà mo tún fẹ́ yẹn nẹ́fìlà àgbàlá ádámẹ́tẹ̀ẹ̀ta tí ó pè é pérépéré lọ́dọ̀ ọlọ́run ara àánú darí lára níbi àmọ́mú sàálà àṣálàm ni ọlọ́run má jẹ́ kí àánú náà má jẹ́ ó fò wá o àwọn tá a jẹ́ mùsùlùmí àtún kíra wa pé a kò ọdún èyí tó lọ níjà ọ̀hún ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá yóò jẹ́ kí ilé yá dé bá wa láyé àtàláfíà àti lórílẹ̀ yẹ̀pẹ̀ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ ló fi dé bá wa eléyìí ni wọ́n bá díẹ̀ tó jẹ́ àkíyèsí àti wáàsí tí mo fẹ́ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bó kọ́ pé ó wúlò fẹ́ ń tọ́sọ́ àti títọ́ bá gbọ́ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته